jẹ́ kọ́ra wa lóye o lóye o lóye o tó yá. èsìnsìn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ nílé ọlọ́tí. ìbà o olùrìbàrìbà oko àgbà ìràwọ̀. nígbà tí ń fomi ojú tó fi ń ṣògbérè ajé. ìbà o àkíndé. ẹbọ òun lawó ní kò ṣe. ọkì màmá ńláwó bára jẹ́ jẹun ìgbà táwo réwé tábà òun la wúrájẹ jẹun. mo kí gbogbo wa pátápátá ẹ̀ka alẹ́ o. lágbára lọ́wọ́ olódùmarè gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní. gbogbo wa pátápátá làárà jẹ jẹun. gbogbo wa ní òrìta jẹ́sẹ̀ o. ọwọ́ mẹ́wẹ̀wá tí èkúyà ni ló fi ń gbari lọ́wọ́ olódùmarè lágbára lọ́wọ́ olódùmarè bá a bá tọrọ ire ẹyọ kan ṣoṣo ìgbà ire ni ó máa tó wa lọ́wọ́ àní báráyé fọwọ́ tí o gbogbo ère tá a bá ń wú sólódùmarè ọlọ́ọ̀bọ olódùmarè ọba tó lọ́jọ́ òní yóò máa fàṣẹ sí i lágbára àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́ ànígbàgbà tí àdúrà o ojú òní tèmi Abíọ́dún Ọmọláwùyí ojú òní ti gbogbo ojú tó ń gbọ́ mi. Hey. bá a bá domi sórí ṣe ní bẹ́sẹ̀ wá. ire gbogbo yóò máa bá gbogbo wa wá lọ́kùnrin àtobìnrin. àní ṣìṣe o mo kí yín ẹ̀ka alẹ́ lálẹ́ yìí. ọlọ́bìnrin mo kí yín ẹ̀ka alẹ́ o mo kọ́ lọkùnrin. ìbàlọ́wọ́ ọmọdé ìbàlọ́wọ́ gbogbo ẹ̀yin àgbàlagbà. ìbà gbogbo ẹni tó lódùmarè. ó gbà fún ìbá bàbá mi àrìndé ọ̀wọ́ ibi tó bá wà lálẹ́ òní bàbá mi lẹ́rẹ́ mo rí bá gbogbo ajunilọ nínú ilé yìí ìbá bàbá mi ọ̀mọ̀wé olúwadémọ́lá ọládìran olúwo ní ìrẹ́gbọ̀jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ bàbá mo sì bá yín lálẹ́ yìí. akígbe pálùkù ní báńkì gbé lórí asán tí ọba fi di ìyá mi ṣe ìgbélásán ni wọ́n kékeré. gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹnu lé mo rí bá yín lálẹ́ yìí. ọláyímíká àyìnlá yín rèé ọmọdé ni mo jẹ́ ẹ máa kó mi mọ́ra bóbìnrin bá roka àwọn àfà má bẹ́ẹ̀ ẹ dákun dábọ̀ tèmi abíọ́dún ọmọláwùyí ni ẹ máa ṣe ọjà tí mo gbé lẹ̀ yìí ó dàná dalẹ́ ayé ẹ má sẹ́mi lórí lójijì ẹ má jẹ́ ntẹnu gbó bí ọwọ́ ntèmi ọláyímíká àyìnlá ẹ fọjá yín gbọ́ ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ ẹ fi pọ̀n mí èmi ti fòbí jẹ́pọ̀. adimọdẹ obìnrin ọpọlọlẹ pẹpẹ. ẹ̀ka lẹ́nu léyìí. ìmọ̀fojúsojú lè koko àbámọ̀ àṣẹ o àjíbọ́lá àṣẹ. níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lálẹ́ òní. bẹ́tíjà ìjíbọ́lá. ee mo fẹ́ rọ gbogbo etí tó ń gbọ́ mi pátápátá. ẹ kí wọ́n lò ó. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣe pé ìgbà tí nǹkan bá ń dàrú fún ẹ̀dá òun ló tó yẹ kí ẹ̀dá kó máa ṣèwádìí ọ̀rọ̀ ara rẹ̀ wò ẹ mọ̀jẹ̀ ó dìgbà tí nǹkan bá ti ń dàrú ká tó máa ṣèwádìí ọ̀rọ̀ ara wa. bí nǹkan bá ń dán fún yàn ẹja máa ṣèwádìí lórí bí nǹkan òun ò ṣe ní dàrú. fìrífìrí lè rí o àjíbọ̀lá o. ayé ò ní san wá o. ọmọdé yìí o. ohun tó ń dára ó ń fẹ́ ìwúre kó má bàa bàjẹ́. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú gbogbo ohun ìní tí ẹ̀dá bá ní lórí erùpẹ̀ yìí ohun tó wù kó o ní lórí erùpẹ̀ yìí bó ti wù kó pọ̀ tó kó dáa tó kò sí dúkìá tàbí ohun ìní ẹnìkankan tó tó ẹ̀mí ẹ̀mí làgbà ohun gbogbo ohun tó wù kó o ní bí o bá ti sẹ́mi má kúrakúta pin tọ́jú ẹ̀mí rẹ ìwọ ọ̀rẹ́ mi. ṣe ti mẹ̀mí Abíọ́dún Ọmọláwuyì wípé ajá mi ìgbó lásán bí ò bá nídìí òun ò ní wí. ilé rí o a tó kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ètò lálẹ́ òní tí n tí mò ń sọ tí ó fi yé dáadáa. ìyàwó tí mo mọ̀ ni mo ṣe o. odù ifá ọ̀bàrà yẹ̀kú. ọ̀bàrà òyẹ̀kú ó sọ̀rọ̀ nípa tí mò ń wí yìí. ọ̀sáwò àparò aláṣọ pípọ̀. n òní ògúndìrán pẹ́yẹfà ogbó atọ́ yín o mo kì í yẹn ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò ẹ dákun ẹ máa ṣe ètò yẹn máa bá mi power tap. ọ̀bàrà òyẹ̀kú kí ni tó wí kí ni tó sọ. So gbogbo babaláwo nínú ilé mo yìnbọn rú Ọ̀rúnmìlà mo yìnbọn yẹ̀yìn bàbá mi mo yìnbọn sísẹ̀. ẹ má fọ bàrà kò sì kó mi níyè tèmi lọ ọmọ yín mo jẹ́ tèmi ni máa ṣe ìwé oríjì ń bẹ lọ́wọ́ mi ọ̀tún o ìwé ọ̀wọ̀ ń bẹ lọ́wọ́ mi òsì ní ti ń bá wí lálẹ́ òní tó bá kù díẹ̀ káàtó ẹ má fi ṣèbínú ẹ fọwọ́wọ́nú ẹ má fi yá mi ni ẹ má bà sírí mi Abíọ́dún Ọmọláwùyí àṣírí mi ò tú. ọ̀bàrà òyẹ̀kú mo ní kí ni tó wí. ó ní pándọ̀rọ̀ òun ló fẹ̀yìn ná omi ló fẹ̀yìn ná òkìtì. adíá fún bàbá aláwọ̀ ẹkùn ire ọwọ́ òun ò lè bàjẹ́ òun bàbá aláwọ̀ ẹkùn òun ló lọ́ọ́ dífá fún. ṣe rí bàbá aláwọ̀ ẹkùn tá à ń wí yìí ó lówó lọ́wọ́ bíi rẹ́rẹ́ ó lówó lọ́wọ́ bíi kàsí nǹkan ó lówó lọ́wọ́ bíi olú omi ó là bíi ẹlẹ́wìí odò ó kọ́lé ó ká àṣẹ sí i ó ní ẹṣin olódùmarè síjú àánú wò ó olódùmarè gbọ́ àdúrà rẹ̀ ó rí jájẹ yàtọ̀ sí pákó. kábí ṣùgbọ́n bọ́lọ̀ ọba mi ṣe wá kẹ́ ẹ tó ṣùgbọ́n kàn ń bẹ nínú ayé bàbá aláwọ̀ ẹkùn aláwọ̀ ẹkùn. ìdí mẹ́rin mi máa mi lé òbílẹ̀ mi gbà lọ. ṣé ẹ rí bàbá aláwọ̀ ẹkùn yìí bó ti lówó tó lọ́lá tó olódùmarè ò fọmọ jíǹkì rẹ̀ kò tètè rí ọmọ bí. lórí ìgbésẹ̀ pé àbímọ ó yẹ ká lọ́mọ láyé òní bàbá aláwọ̀ ẹkùn òun ló fi ní ìyàwó dórí mẹ́rin. mo dúpẹ́ lórí òye mi o. síbẹ̀ wọn ò gbọ́ pa wọn ò gbọ́ ko ee gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní gbogbo ojú tó ń wò mí lálẹ́ òní pátápátá bá a bá rẹ́nikẹ́ni nínú yín tó ń fomi ojú ṣùgbérè ọmọ bá a bá rẹ́ni tó fẹ́ bímọ tó ò tí ì dá lóhùn ọlọ́run bá mi ó wọlá wákàtí yìí yóò bá mi yọ̀ǹda ọmọ rẹ ọmọ lálùbáríkà fún yín. ó jẹ́ orun kan orun kan tẹ́ ẹ bá sùn lóṣù yìí yóò dọmọ kò ní ṣàì dọmọ bójú ọmọ bá ń pọ́nyàn láyé èèyàn ó mọ̀ wípé ká bóbìnrin ẹni lò pọ̀ gan-an akọ́ṣẹ́ ni ọlọ́run ní fojú ọmọ pa gbogbo wa tẹni tó ti bí òwa ní yànkú lágbára lọ́wọ́ olódùmarè. ẹ bà táyé ṣe ọmọ ayégúnlẹ̀ ah ah bàbá mi dáadáa èyí ṣe ẹ̀ ń bá wa jà ni ó mọ̀ tọ́jọ́ mẹ́ta kan àjíǹde ara ó máa jẹ́ ò bàbá mi ara àwọn olólùfẹ́ ètò wa dáadáa nù. gẹ́gẹ́ bí ohun tí mò ń bá lọ mo ní bàbá aláwọ̀ ẹkùn kò rọ́mọ bí títí tó fi dórí tó fẹ́ yàwó pé mẹ́rin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú lẹ́yìn onígbìyànjú lọ́lọ́run olódùmarè wà nígbà tí ò sinmi ìgbìyànjú lórí pé ká lè rọmọ kó lè bímọ láyé olódùmarè padà gbọ́ àdúrà bàbá yìí kábíyèsí ọlọ́run àràwọ̀ lọ́ba mi èdùmarè ó lè dá gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní olódùmarè ó fi wá dára re bàbá aláwọ̀ ẹkùn jẹjẹ mọ̀ wípé ẹ̀ẹ̀kan ṣoṣo òun làwọn ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin òun ni wọ́n wá lóyún sí kí ni tó wá ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi dáadáa Oyèfẹ̀sọ́ Abíọ́dún tún dé mo kí yín ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ dákun ẹ máa ṣe àìtò yìí ẹ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lórí ètò yìí lálẹ́ yìí. bàbá aláwọ̀ ẹkùn ẹ̀ẹ̀kan ṣoṣo làwọn ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin òun ni wọ́n wá lóyún sí ngbà àwọn ò bímọ sẹ́mi wípé <laughs> bí àgbàlagbà bí arúgbó ara ló fi bímọ. èyí ló wá jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kí wọn ó kéré. yorùbá ní àìtètè lóbìnrin kò yani lágàn àrẹ̀mọ onítọ̀hún ló lè kéré àwọn ọmọ bàbá aláwọ̀ ẹkùn àwọn ọmọ rẹ̀ kéré jọjọ. ṣé ẹ gbàgbé pé mo ní olódùmarè dá bàbá aláwọ̀ ẹkùn olódùmarè dá lóhùn dáadáa orí jájẹ yàtọ̀ sí pákó ńgbọ́ ọlọ́run tún wá ṣe é tọmọ ọ̀rọ̀ ọmọ wọlé dé ṣé ojú ọmọ ló ń pọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nígbà tó lódùmarè wá ṣe é tí bàbá ìdọ́lọ́mọ. ó wá wò wípé àá ire gbogbo tó ń tọrọ lọ́wọ́ olódùmarè òun lolódùmarè ti ṣe fóun. ọ̀rọ̀ èkó kọ́ni wíwọ́n lọ́dọ̀ mi o ó wá wò wípé lẹ́yìn tó ń tiri gbogbo re tó ń fẹ́ lọ́wọ́ olódùmarè bó onire yóò ṣe ní bàjẹ́ ire tó ń ti ní bó o ní ó ṣe bá ń kalẹ̀ bó o lòun ò ṣe ní dolówó àná bó o lòun ò ṣe ní padà dolòṣì bó o là padà sí aburú kò ṣe ní kan òun lọ́jọ́ alẹ́. o. ó wá gbéra pa ó tó àwọn aláwo lọ. ee gbogbo etí tó ń gbọ́ mi lálẹ́ òní bó bá jádùúrà ló mọ̀ ọ́ gbà ó rí bólódùmarè bá ti dáhùn àdúrà rẹ má jókòó tẹ́tẹ́rẹ́. ẹ lálẹ́ àdúrà kí nǹkan tó ní ó má bàjẹ́ ó ṣe pàtàkì púpọ̀ máa gbà lóòrèkóòrè mójútó ara rẹ ó ṣe kókó. bàbá aláwọ̀ ẹkùn ó bá gbéra pa ó tó àwọn awo lọ nígbò dọ́dọ̀ àwọn awo ó kóró fún wọn. wọ́n wá dífá lórí ọ̀rọ̀ rẹ̀ bó ní nǹkan rẹ̀ ò ṣe ní bàjẹ́ bó ní ó ṣe lo nǹkan ìpẹ́ tí ó lò dọjọ́ alẹ́ àwọn awo wọn wá ka ohun ẹbọ wọn kó ohun ètùtù fún un. wọ́n ní ẹbọ kí ẹ̀mí rẹ̀ ó lè gùn oníkóró wọ́n ní kí àwọn ọmọ rẹ̀ ó lè yàn kí wọ́n ó yanjú dáadáa wọ́n lẹ́bọ wọn ní kóró wọ́n kó ohun ẹbọ wọ́n kó ohun ètùtù fún un. ẹ̀gbọ́n mi dáadáa ọ̀gbẹ́ni k ọlá kí yẹn ká alẹ́ o ẹ káàbọ̀ sórí ètò lágbára lọ́wọ́ olódùmarè bẹ́ẹ̀ sì fẹ́ kí ètò yìí ó panu tẹ́ ẹ̀ fẹ́ káṣá àti ṣe Yorùbá ó panu. ṣé ń gbárùkù tì mí nígbàkúùgbà ọ̀gbẹ́ni kéèyọ́lá ẹ̀ ní rí dààmú láyé bẹ́ẹ̀ bá pẹ́yú ẹnìkan ṣoṣo igba èèyàn ni ó máa jẹ yín adóṣùṣù tẹ́ ẹ rí òun kì í nìkan sáyé ẹ̀ ní nìkan sáyé yín lágbára lọ́wọ́ olódùmarè abẹ́rẹ́ inú ò mo dúpẹ́ o mo mà lóore ẹ̀gbọ́n mi kéè ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwọlé. mo ní wọ́n kóhun ẹbọ wọ́n kóhun ètùtù wọ́n kà á fún bàbá aláwọ̀ ẹkùn aláwọ̀ ẹkùn ẹnu mi àgò. elémùrè tí gbé ti túnde o ka ewúrẹ́ gẹ́gẹ́ bí ohun ẹbọ wọ́n ka ẹgbẹ̀ta ọ̀kẹ́ owó gẹ́gẹ́ bí ohun ẹbọ fún un wọ́n wá fi òtélé wọ́n ní ẹṣin tó níhun wọ́n ní kó fi rúbọ <laughs> kábíyèsí olódùmarè ó jọ bí ẹni wípé ibi tí wọ́n ti kan bàbá aláwọ̀ ẹkùn ibi tí wọ́n ti kàn lé ewo gan rèé bàbá aláwọ̀ ẹkùn ó ní agbọ́tewúrẹ́. ó ní agbọ́tẹ ẹgbẹ̀ta ọ̀kẹ́ owó tí wọ́n ní kóun ó rú lẹ́bọ ó ní ṣùgbọ́n èwo ni ti ẹṣin tí wọ́n tún fi kún ó ní bí babaláwo yìí bó bá ń wù ú láti gun ẹṣin ó ní kì í ṣe ẹṣin tòun ní ó lòun ní kó lọ mú owó ara rẹ̀ kó fi ra ẹṣin fúnra rẹ̀ <laughs> mímọ́ rẹ ọlọ́run o. bàbá ẹkùn ló bá fọn ó lóhun tí babaláwo jẹ ohun tí ó lòun ló ń wá. ẹ ìwọ ọ̀rẹ́ mi bó o bá gbé ìgbésẹ̀ kankan bí wọn bá sọ fún ọ wípé báyìí ni o ṣe báyìí ni o ṣe má jiyàn ó nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ o àwọn kan bẹ́ẹ̀ nínú ayé tó jẹ́ wípé àbámọ̀dá burúkú ni wọ́n ń lò tó bá fi mú kó o dọ́dọ̀ wọn tí wọ́n bá ní o ṣe nǹkan báyìí má dẹ́jẹ́ ẹ̀ wá gbogbo ọ̀nà kó o ṣe ìdí ni wípé bá a ṣe láwọn tó lóòótọ́ nínú ńlá láwọn tí ò ní ó jẹ́ pé ní tí wọ́n jẹ́ ni wọ́n ń wá bí wọ́n bá fi ní kó o ṣe nǹkan báyìí bó o bá ṣe báyìí báyìí ni ó ṣẹlẹ̀ bó o bá fi kọ̀ tó o ṣe kódà bó jẹ́ wípé irọ́ ni wọ́n ń pa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ wípé kò sí ní tí ó ṣẹlẹ̀ níwọ̀n àgbà tí wọ́n bá ti lè fẹnu wọn sọ bẹ́ẹ̀ ni ó rí o ẹja máa ṣọ́ra fáyé o. ní ti bàbá aláwọ̀ ẹkùn tí mò ń bá lọ. ó ní ntàwọ̀ ó jẹ ò ló ń wá. ó pawó lékè ó pèsè ọ̀dàrà lólè ó wọ̀ọ̀rùn yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ láyé. ohun tí wọ́n ní ó ṣe kò ṣe o. ó ní tiwọn ni wọ́n ń sọ. Hey, kí n tó máa tẹ̀síwájú gbogbo ẹni tó ń gbọ́ mi pátápátá ẹja ṣe báyìí ẹjẹ́ ń ju káàdì ìpè lálẹ́ òní ó tọ́jọ́ mẹ́ta kàtà àti ju káàdì ìpè mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni kéè ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwuni àwọn ló fún wa ní káàdì ìpè lálẹ́ òní ẹ̀yin tẹ́ ẹ bá ń lo airtel tó bá jẹ́ pé airtel ẹ̀ ń lò ẹ mú airtel ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira lélẹ́yìí airtel ṣe ti mọ tá a máa ń wọ́n fún yín ní ìṣẹ́jú bíi méjì kẹsàrẹ́ tẹ́. èsì ara máa dúró lójú ìtìtì. ee màmá mi dúpẹ́ adéjọbí abel ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì yóò sí dáadáa ẹ ọlọ́run ó gbà wá ládùúgbò yìí n tá à ń kojú nù kọ́lọ́run ó ṣàánú wa ẹ dákun ẹ má bínú ẹ má bá mi faradà bẹ́ẹ̀ bó bá wá jẹ́ pé gbádùn mi dáadáa bá mi bá parí ètò yìí ẹ lọ sórí ìkànnì YouTube mi ẹ wá Bíọ́dún Ọláwuyì lórí ìkànnì YouTube. lẹ́yìn bíi wákàtí kan tí n bá parí ètò lórí Facebook àti TikTok báyìí ẹ máa láǹfààní láti jẹ̀gbádùn rẹ̀ lórí ìkànnì YouTube mi Bíọ́dún Ọláwuyì. ó yá ṣe ti tẹ̀ ẹ́ tẹ̀ zero one eight five zero eight five zero six three two five three zero four seven ẹgbọ́n lẹ́ẹ̀kan sí o o one eight five zero eight five zero six three two five three zero four seven ẹ tẹ̀ lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira ni látọwọ́ ọ̀gbẹ́ni k. ọ̀gbẹ́ni k ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọlá wò ni ẹ ṣeun ẹ̀gbẹ́ mi yìí fẹ́ sọ abíọ́dún túndé wọ́n ti bá mi tẹ̀ ẹ́ jáde bí mo ti pè é mu. ibo la bá a mo ló pawó lékè ó pèsè ọ̀dàrà lólè owó ọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú mọ́ ó awo ni wọ́n sọ kò ṣe tí wọ́n ní kó ṣe o. ẹ̀yin kọ́ yìí lẹ́yìn oṣù méjì sí àkókò tí wọ́n dáfá tí wọ́n ní kó ṣe nǹkan tí ò ṣe yìí. òní bàbá aláwọ̀ ẹkùn ló bá kú bàbá aláwọ̀ ẹkùn ló bá kú ìbọn ti yẹ lóge. babaláwo ẹkùn ó tẹ́rí gbaṣọ ó ta tẹ́rù ń pa á. wọ́n ti mí ìsàlẹ̀ jọkùnrin. ó fọjọ́ ṣàìsí. kùnrin lẹ́nu ṣe é sì mọ̀ wípé nílẹ̀ Yorùbá bí òkú bá kú ara tó ṣe pàtàkì jù nínú àṣà àti ṣe wa ò ní wípé òkú tó bá ti kú dandan ni kí wọ́n ṣẹ̀yẹ ìkẹyìn fún dandan ni kí wọ́n ṣẹ̀yẹ ìkẹyìn kó lárinrin ìdí ni wípé nínú ìgbàgbọ́ Yorùbá ẹ rántí wípé mo ti sọrí lórí àwọn ètò mi náà wípé Yorùbá gbàgbọ́ wípé bókú bá kú tí wọn ò ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn tó tọ́ fún un kò ní ríbi dé sí bó bá dọ̀rùn. mo jẹ́ mi gbé sẹ́ra mọ́ o gbé sẹ́ra mọ́ má gbé sẹ́ra mọ́ o gbé sẹ́ra mọ́. ẹ dákun káàdì pé tá a jù mú bá jẹ́yìn lẹ lò ó ẹ jẹ́ àmọ̀ ẹ kọ́mẹ̀ntì pẹ́yìn lẹ rí i ká lè mọ̀ bóyá a jù nù. ẹ̀yin kọ́ yìí tòṣèlú la máa fẹ́ o. àwọn ọmọ bàbá yìí wọ́n gbìyànjú láti ṣẹ̀yẹ ìkẹyìn fún bàbá wọn tó lọ. bàbá wọn tó pàtàkì ohun ìní dúkìá rẹ̀ tó pàtàkì rẹ̀ jẹ̀mí ara rẹ̀ lọ. ẹ̀mí rẹ̀ ìbá ti bọ̀ ká ló ṣe ní tí wọ́n ní kó ṣe ni ọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ jọ́ mi ni. lẹ́yìn ìgbà tó kú tán àwọn ọmọ wa ń tiraka wọ́n ń ṣe làálàá wọn ò rókù bàbá yìí ṣe wọn ò rówó tí wọ́n fi ṣe tọ́jú wọn tí wọ́n fi ṣe òkú ẹ̀ kò sówó tí wọ́n fi ṣèyẹ ìkẹyìn fún un ngbà wọn rò sọ́tún tí wọ́n rò sọ́sì tí wọn ò rọ́nà àbáyọ wọ́n rò títí wọn ò já àwọn mẹ́rin nínú àwọn ọmọ bàbá yìí tí wọ́n ti dàgbà díẹ̀ wọ́n wá wò wípé àwọn ní láti ṣèyẹ ìkẹyìn fún bàbá wọn ó ti di dandan ọ̀ranyàn ni ọ̀ranyàn láṣọ òbúra àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá pàmọ̀pọ̀ wọ́n ṣe nǹkan kan kí ni tí wọ́n ṣe ẹ̀yin tẹ́ ẹ bá ń lo glo ẹ bá mú bó bá jẹ́ glo line lẹ́ ń lò ẹ mú àpérò ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà rèé látọwọ́ ọ̀gbẹ́ni k ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwọlé. wọ́n ní ká máa ṣe kóríyá fún gbogbo àwọn tó ń gbọ́ wa mo dúpẹ́ o ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwọlé. ṣé ẹ ti tẹ̀ glo lélẹ́yìí ó yẹ ẹ máa gbọ́ o four six one eight zero five six six zero five three five four nine nine ẹ̀gbọ́n lẹ́ẹ̀kan sí o four six one eight zero five six six zero five three five four nine nine glo ẹlẹ́dẹ̀gbẹ̀ta náírà nù five hundred naira glory charge card látọwọ́ ọ̀gbẹ́ni k ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwọlé. ìbò mo bá a dé. mo ní àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wá foríkorí wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n ṣe nǹkan kan kí ni tí wọ́n ṣe. ṣe é rẹ́sìn tí wọ́n ní kí bàbá aláwọ̀ ẹkùn tí wọ́n ní kó tà lọ́jọ́ kìíní àná kó fi kẹ́bọrú ẹnu mi àgò tí wọ́n ní kó fi kẹ́bọrú lọ́jọ́ kìíní àná tó níbi babaláwo bá fẹ́ gun ẹṣin kó lọ rẹ ẹṣin ara rẹ̀. ẹ jẹ́ mọ̀ yìí pé ẹṣin òun làwọn ọmọ yìí tà lẹ́yìn tí bàbá wọn kú tán tí wọ́n fi sùkú bàbá wọn dúkìá wo ló wá ní tó ń ra kàkà mọ́ dúkìá wo ló ní tó káràmásìkí ẹ̀ tó bẹ́ẹ̀ dúkìá wo ló ní tó ń jọ ọ́ lójú tó bẹ́ẹ̀ ọjọ́ tó o bá kú sóò fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ sí dúkìá rẹ̀ ìbáṣe wípé bàbá aláwọ̀ ẹkùn ká ló ti lu ẹ̀sìn jẹ́jẹ́ tó fi kẹ́bọrú ṣebí ńgbà tẹ́mi bá ń bẹ ìrètí sí wa bẹ́ẹ̀ mi bá ń bẹ ìgbà wo ta ló sọ fún pé kò lè rọgọ́tẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n ó pawó lékèé ẹ̀mí rẹ̀ sì bọ̀ sí lẹ́yìn tó wá kú tán àwọn ọmọ rẹ̀ wọ́n wá ta ẹṣin yìí ẹṣin òun fi ṣèdánwó òkú bàbá yìí àyìnsẹ́yìn òun làwọn ọmọ yìí òun wá yin awo wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ lawo bàbá àwọn ló ń ṣẹnu rere kìfá. Oh àti dájọ́. pàǹdọ̀rọ̀ ló fẹ̀yìn ná omi. àti dán ṣùgbọ́ṣù. ló fẹ̀yìn ná òkìtì. adé fún bàbá aláwọ̀ ẹkùn. bàbá aláwọ̀ ẹkùn ẹnu mi àgò. àti dájọ́ ọjọ́. adé fún bàbá aláwọ̀ ẹkùn. àti dán ṣùgbọ́ṣù mọ̀kọ́. wọ́n ní ó fẹsẹ̀ rẹ̀ rúbọ kó má bàa ṣe kú. Okay ti dọ̀ṣù oṣù ìgbà ọmọ gbé ẹṣin ta òun ni wọ́n rówó sin bàbá. mo sì làìbọ̀ rú ẹ̀ làìbọ̀ yìí làìbọ̀ ṣiṣẹ́ o. dúkìá tó o bá ní tó ń jọ ọ́ lójú máa rántí wípé ọjọ́ tó o bá kú ni dúkìá rẹ̀ wọmi o ọjọ́ tó o bá papòdà ẹni tí ò mọ nǹkan kan nípa bó o ṣe pilẹ̀ ọ̀la ó lè já wọn gan-an ní òjògùn gbogbo tó o kó jọ. bẹ́ẹ̀ mi bá ń bẹ ṣe wọn tó bá lè ṣe bẹ́ẹ̀ mi rẹ̀ bá ń bẹ gbìyànjú gbogbo agbára rẹ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ bá ń bẹ má gbé dúkìá kan lórí jù bó ti yẹ lọ. yáyáyáyá bẹ láyé ni wọ́n ń pè ọ́ o bó o bá sí mọ́ wọn ó pẹ́ lòmíì. tẹ́ ẹ gbàgbé fídíò kan tí mo ṣe láìpẹ́ tí mo fi sórí ìkànnì YouTube mi. tí mo ní láìsí mi ọ̀rẹ́ mi ò lè jẹ́ láìsí mi ọ̀rẹ́ mi ò lè mu bí wọn ò sí lájọ àjọ ń òkun òun bẹ láyé ni wèrè ní sọ bẹ́ẹ̀ o ọjọ́ tó o bá papòdà <laughs> ọ̀rẹ́ rẹ tó ń pọ́nlé tó ní bò mìíràn bá rí ọ̀hún ò lè dá nǹkan ṣe ń ọlọ́run gbọ́ wọ́n lè fodidi orí màlúù kí wọ́n fi mu gàrí. ọlọ́run ògo má padà lẹ́yìn mi ọlọ́run ọba ògo. ọjọ́ akúlà dèrè ènìyàn òṣùwọ̀n láàyè. ọkọ bá ti rọ́ọ̀lì ẹ̀mẹ́ ìlàrè fèrè. má gbé dúkìá kan lórí ju bó ti yẹ lọ ẹ̀mí ara rẹ ni ó fojú tó bọ́lọ́dùmarè sì bó bá gbọ́ àdúrà ẹ̀ tó rówó tì bọ́nu tó rí jẹ tó rí mu nínú ayé má jẹ́ kó dìgbà tí nǹkan bá dojúrú fún ọ kó o tó máa gbé ìgbésẹ̀ àdúrà máa yẹ ọ̀rọ̀ ara rẹ wò ní ìgbà dé ìgbà torí ibà méjì kọ́ ayé nípa ayé nípa ayé ò mẹ́mi àtẹ̀yìn o ayé ò dààmú ẹnì kọ̀ọ̀kan wa lágbára lọ́wọ́ olódùmarè apá èkúté ilé tẹ́ ẹ rí òun kì í káwùsà apá ọ̀tá ò ní káwa o. àbùtán lèdùmàrè bòdì ìgbín àṣírí èmi àtẹ̀yìn ò ní tú ẹnìkan ìwà àrídìí òkun wa àìrídìí ọ̀sà àìrídìí ọmọ ní gèlègélé ọmọ aráyé ò ní rídìí èmi àtẹ̀yìn nínú pákápáká làhún gbé yọrí bó ti wù kó le tó lóde ilẹ̀ yìí àwa ò mọ rí tiwa ṣe ni ilẹ̀ ilé títí kẹlẹ́dẹ̀ ó mọ̀ lè tu lágbára lọ́wọ́ olódùmarè kò ní lè mọ́ èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí yìí a máa rí tiwa ṣe nínú ayé ni o bó ti wù kíyà ó jẹ koríko orí òkè tó yóò ga ju ti lẹ́lẹ̀ lọ láàrin ẹgbẹ́ láàrin ọgbà orí lolódùmarè mọ̀ sí wa nínú ìdílé tó ti bí èmi àtiwọ́ tó ń gbọ́ mi yìí òkè òkè la máa lọ bádìyẹ bá tẹnu bọmi òkè ni wọ́n ń gbẹ́nu lọ òkè òkè lẹ́mú ru sí àní bá wọn wálẹ̀ láíláí àní dẹni lẹ́lẹ́ o àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo wa ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN ẹ bá mi mú bó bá jẹ́ MTN ẹ̀yin ń lò ẹ bá mú ẹ tẹ̀ bá a ṣe máa ń tẹ̀ bá a bá fẹ́ lòdù káàdì mu MTN ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà rèé látọwọ́ ọ̀gbẹ́ni kéè ọlá ọ̀gbẹ́ni káyọ̀dé ọláwuni. ẹ̀gbọ́n mi dáadáa rasheed adéwálé adékànbí òkè yín lálẹ́ òní o mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ kú ànáwọ́ sí mi ní gbogbo ìgbà nígbà gbogbo àpò sàṣàmùrà ò gbẹ rí agbára lọ́wọ́ olódùmarè ẹ̀ ní wọ́wọ́ tí ń gbà kọ̀ọ̀kan o iwájú lójúgun gbé iwájú lẹ́ẹ̀ máa lọ. ṣé ẹ ti tẹ̀ MTN lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira ni o seven two two one. seven nine two zero four seven eight two four eight three one zero ẹ gbọ́ lẹ́ẹ̀kan seven two two one seven nine two zero four seven eight two four eight three one zero MTN ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà nu. mo dúpẹ́ lọ́wọ́ gbẹni tó darapọ̀ mọ́ mi lórí ìkànnì lálẹ́ òní ẹ̀yin èèyàn mi níkànnì TikTok n ò ní já láìfù yìí bẹ́ẹ̀ bá ti ń yẹ̀ bẹ̀rẹ̀ bàrà kò lórí YouTube báyìí a máa tẹ̀síwájú ni pẹ̀lú ìwé ìtàn tá à ń bá lọ lórí ìkànnì TikTok wọn ò ní já rárá ìwé ìtàn tá à ń bá lọ sẹ́ẹ̀ gbàgbé ẹ̀ gbàgbé ibi tá a bá dé ọ̀gbẹ́ni ìyẹ́fẹ̀sọ Abíọ́dún tó dé ẹsẹ̀ mo dúpẹ́ o lágbára lọ́wọ́ Olódùmarè àkàndò nímú yín lọ́wọ́. ọláyẹmí káyìn la yín rèé òkèlè àkọ́bù ti ń lọ góńgòdì ẹ jẹ́ ẹ máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́ lágbára lọ́wọ́ olódùmarè orí ìfáwọn ẹ̀dọ̀ ẹ̀ ń dògbìn òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan yìí kó didi màdẹ̀kú rọ́jú ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n padà máa bá yín gbà mo bá tún padà dé ẹ má gbàgbé àwọn ọjọ́ tí ètò wa máa ń wáyé ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́bọ̀ Thursday àtọjọ́ àbámẹ́ta ti í ṣe sátidé láago mẹ́jọ alẹ́ ni ó ń làwọn ètò wa máa ń wálé láwọn ìkànnì wa kọ̀ọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá bẹ́ẹ̀ bá tí ìwà darapọ̀ mọ́ mi lórí ìkànnì YouTube ẹ lọ sí orí YouTube ẹ wá Bíọ́dún Ọláwuyì ẹ subscribe àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ ó ń bẹ̀ ń bẹ̀ tẹ́ ẹ̀ lè bá pàdé níbikíbi ọmọ ọlọ́mọ yẹn rẹ̀ ọmọ ọlọ́mọ apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo ewúrẹ́ ló bánu ló ẹ má fi lọ̀ wá o bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran àgùntàn bọ̀lọ̀jọ̀ ló bánu ló ẹ má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ òkòkò ló bá sọnù ló ẹ má fi lọ̀ wá bàbá wa kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ṣùgbọ́n bọ́mọge rọ̀gbọ̀dọ̀ bá nù ló mú ẹ má rìn lẹ́sẹ̀ wá sílé wa ẹlẹ́sìn kẹrin wá bàbá wa ló fi ṣàyà nímẹ̀ ìwọ sèmi kẹ́mi ó sì hàn ló bolómùjẹ́ lọ́jọ́ sí talẹ̀ fi lẹ́mọ̀ bàbá wa lọ́wọ́ tá a fi dàsìgbà lọ́nà tó mọ̀. èwu yẹn ti dómò ódò tó àṣẹṣẹ gun yẹn dómò ódò tó bá ń tẹ́ ìwọ́jọ tó kó fèwú dè mí èwu yẹn gbayì ó jọ tó lọ́lé bàbá tó bí mi lọ́mọ bá a ṣiṣẹ́ à lówó bá a ṣe à ní kámútẹ̀gàn kúrò ni wọ́n fi ṣẹ́ ṣiṣẹ́ ṣe lé bàbá tó bí mi ẹ̀yin èèyàn mi lórí ìkànnì ehm, Facebook ẹ má gbàgbé o bẹ́ẹ̀ bá ní òde àríyá tẹ́ ẹ fẹ́ ká bá yín CMC níbẹ̀ ẹ pè mí n ò níṣẹ́ méjì bákan náà bẹ́ẹ̀ bá lẹ́ni tó fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí ẹ pè mí n ó bá yín kí onítàn délédélé tí n ó sì wúre fún un torí onítàn n ó wù tínú rẹ̀ ó dùn dáadáa àwọn ìwé mi ń bẹ lọ́lọ́kan òjọ̀kan o bẹ́ẹ̀ bá fẹ́ láti rà á bẹ́ẹ̀ bá wẹ̀yìn mi ẹ máa rí àwọn ìwé bí ìwé iṣu àrà àti ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀ èyí tó bá wù yín bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ rà bẹ́ẹ̀ bá sì mèdè Yorùbá kà àwọn ìwé wọn ń bẹ ní ọ́díò ṣe ti ẹ̀rí iṣu àrà ń tiẹ̀ odidi wákàtí mẹ́wàá àbọ̀ gbáko òun lẹ́ẹ̀ fi jẹ̀gbádùn ìwé ọ̀hún lórí ọ́díò oníyanṣe wọn lọ́bẹ̀ ṣe wọn ẹ má bínú pé ẹ lè pè mí wọlé lálẹ́ òní bó bá di lórí ètò tó ń bọ̀ á lórí ọ̀fẹ́ láti pè wọlé láti gba ẹ̀bùn látọwọ́ ọ̀gbẹ́ni Rasheed Adéwálé Adékànbí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá lẹ́ẹ̀kan sí oorun ayọ̀ lásán o ẹ̀yin ìkànnì TikTok ẹ̀já máa bá ètò lọ lórí ìkànnì TikTok báyìí báyìí ó dàárọ̀ o.